ìgbà wo ni òru bẹ̀rẹ̀ ìgbà wo ni òru parí òru ọ̀nà méjì ni ojú tá a máa fi wo òru ọ̀nà alákọ̀ọ́kọ́ òun náà ni nígbà tí àsìkò magrib bá wọlé alẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn yẹn ni aláìlú wà á tí mo sì yá má ilà lẹ́yìn ẹ gba àwẹ̀ di lẹ́yìn ìbẹ̀rẹ̀ alẹ́ ló túmọ̀ sí bẹ́ẹ̀ kí dẹ́ni ìbẹ̀rẹ̀ alẹ́ ń gbà yẹn o òun náà ni ìgbà tí kíni ọ ẹ gùrúbù shamsi tóun bá ti wọ̀ tó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà tó gbé àwọn adáwà mùsùlùmí nìyí a tí a tí kí ṣáà nígbà tí eh, gurubu shamsi yẹn wọ àti tí kì í so ìṣáà wa wá ní lọ́gọ́rọ̀ ọgbà ìṣáà máa ń súnmọ́ bí ọwọ́ aago méjìlá ní ọgọ́rọ̀ ìgbà ó láti eleven thirty ìgbà mi ò ní twelve so káyà pé eleven thirty oníṣáì ká ní ó bẹ̀rẹ̀ so àdìbàtì ṣáà ti ẹ̀ parí ó bẹ̀rẹ̀ ni ó tó bẹ̀rẹ̀ sọ́rí jàre òun ni wáptù rẹ̀ tó jẹ́ wáptù àkìr sọ́rí sọ́rí ìṣá ìbẹ̀rẹ̀ wáptù yẹn wáptù àkìr yẹn bẹ̀ lọ ẹ̀dí ẹni sẹ́yìn wáptù tó jẹ́ àkìr fún ìṣá tí ìyẹn fẹ́ sọ pé ìṣá ìfẹ́ lọ parí ó wà lè parí ní bíi twelve thirty ẹ̀dí ẹni sẹ́yìn pé wáptù àkìr yẹn òun ló dáa jù fún kí ni o sọ̀lá tó lè tí ìṣá ìbá ti wá parí yẹn ìgbà yẹn ni sọ̀láàtù lẹ́ẹ̀lì òun ló bẹ̀rẹ̀ so clear ní sinmi ìgbà yẹn ni kí ni o sọ̀láàtù lẹ́ẹ̀lì yẹn ló fi jẹ́ pé tá a bá sọ̀rọ̀ alẹ́ ti tahajjud yóò máa jẹ́ alẹ́ bí aago méjìlá àbọ̀ wá sí kí ni o wá sí sàlẹ̀ ìyẹn bí náà yẹn bá kí ṣáì tán wọ́n yẹ lọ kí tahajjud lókun ẹlòmíràn kiri wíńtírẹ̀ àbíkẹ́lòmíràn lọ sùn akẹ́lẹ́ mi ò sì tó ọ̀kà tí wọ́n máa tí wọ́n máa ń ṣe nìyẹn tó clear ní sinmi rẹ̀ ìyẹn ló fi jẹ́ pé ìṣá ì ìyẹn láwa fi gbé bẹ́ẹ̀ bí twelve thirty sí kí ni o sísàlẹ̀ ìbẹ̀ láwa ti pín òru wa sí kí ni o láwa pín sí mẹ́ta títí tí àlùfájàre ó fi yọ tàbá sọ̀rọ̀ nípa twelve thirty ní ìsìn àti bí àsìkò ti rí nísìnyí ọlọ́gbà àlùfájàre tún bí six kó tó yọ so that is twelve thirty one eh, thirty two thirty three thirty four thirty five thirty so àtikọ́kọ́ ní kí ni ọ five hours níbẹ̀ yẹn so five hours ta níbẹ̀ ní sinmi àmì pé ẹ eh, sulusi akiri nínú lẹ́yìn o gbọ́dọ̀ kọjá wákàtí kan onígbèsùsì akiri rẹ o gbọ́dọ̀ máa jẹ́ bi láti ní four thirty sí kí ni o sókè. So, okay kápẹ́ gábí láti four thirty báyìí bí wákàtí kan àtààbọ̀ sí kíni ọ sí aago mẹ́fà àárọ̀ nípa ìṣúṣù lẹ́yìn kíni àlùkàkìyẹ. gbàgbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni so clear báyìí. naam. bẹ́ẹ̀ bí ní ìsìn mo bá gbé bí oúnjẹ wà lọ́tọ̀ fún àwa ilé ìyàn lè jẹ́ àti gbé gbé wà lọ́tọ̀ fún àwọn ìṣẹ́ òkú náà màá lábìlà àbí àlàmí ìbéèrè tí wọ́n béèrè ìbéèrè tí ó dáa pọ̀ ni ó dáa púpọ̀ so walimatul Qur'an nǹkan tí àwọn àfáà tí wọ́n ń ṣàlàyé fún wa ẹ má jẹ́ ká dàrú pọ̀ mọ́ra wọn ẹlòmíì kẹwàá rí wọ́ọ̀dù kan ó dẹ̀ máa sọ di nǹkan wípé a kìíní nínú ẹ̀sìn tó o bá ní achievement kan nínú ìṣesí tó wà ní ádá ọmọ èèyàn tó bá ní achievement kan o lè dúpẹ́ fọlọ́run lórí achievement tó ní èèyàn lè máa akoran kó parí koran tó ń ha tán kó dẹ̀ ṣe sọ́dá kọ́ fáwọn yẹn kódà kó pé wọn kó ní kó wọn bá wọn jẹun kò sí nǹkan tó burú mẹ́ tó bá mọ̀ pé àṣìgbẹ́ǹtì ló ní fún nǹkan kan tó dẹ̀ pé àwọn èèyàn bẹ́ẹ̀ abó tí wọ́n lè kéwì nísìnyí báyìí ọ̀wá ní àṣìgbẹ́ǹtì ó parí eh, ìdádí àbọ̀ parí ti ìdádí ó lè pé àwọn èèyàn kán wá ṣe kí ni o wọn wá bọ̀ jẹun kò sí nǹkan kan tó ta ṣùgbọ́n bẹ́ẹ̀ ni bí arabi àwọn àná nǹkan tó bẹ̀rẹ̀ káwa àwọn òkì sábà ṣe àwọn nǹkan kan wà lẹ́gbàá àkì sábà ṣe níbi sáwa àkì ṣe mọ àkì ṣe wà límọ̀ pọ̀ àṣùmọ̀tẹ́ nìkan bá wá tó ní òun bẹ́ẹ̀ wà límọ̀ pọ̀ra ní o ẹ lọ ta tẹ́ǹtì fún ara rẹ ẹdíkẹ́ ẹni sẹ̀ mọ́ wọ̀ọ́rì so ẹdí bẹ́ẹ̀ kásí wá sí báwọn èèyàn káàdẹ̀ ṣe kíní fún ni á ṣe fún un tó gbé kíní òkè ṣe pé bóyá ó jẹ́ nǹkan kan tí nǹkan tó wò láìpẹ́ ni pé kí nǹkan tó wò nǹkan tó wà káwọn èèyàn kéwù tán kí wọ́n tó ṣe pé wọ́n fẹ́ ṣe wàlímọ̀ jáde because ó ń deceive àwọn èèyàn pé òun ti mọ kéwù ẹgbẹ́ ẹ̀ parí kéwù ó ti tó nǹkan àwa náà ti mọ kéwù àbóhùn ti jáde ilé kéwù so ó ń deceive àwọn èèyàn wọ́n mọ̀ pé lọ́dọ̀ ìṣèlú kó lọ́dọ̀ wọ́n jáde ilé kéwù èmi ò tí lẹ́nu ẹ̀fẹ́ ló ti jáde ilé kéwù lọ́dọ̀ tèmi nìsín kò sí èmi jì mẹ́ ẹtí kí ẹni sẹ̀ tó gbé kí ni o ìwọ́n tó jáde ilé kéwù ó ṣe project ó dúró báyìí ń béèrè àwọn béèrè kan lọ́wọ́ rẹ̀ pẹ̀lú nǹkan tó ṣe nílẹ̀ mọ̀ kó kájú ẹ̀ so màá mọ̀ pé alhamdulilayi eléyìí kájú ẹ̀ so bẹ̀tẹ̀ àwọn èèyàn àwọn ọmọ èèyàn máa ń kájú gan ìtẹ́nu wa rí ni yí pé tẹ́ bá ti ṣènáwó fáwọn èèyàn ẹ̀dùn àdó ah òun ti ṣènáwó àwọn aráàlẹ̀ náà lọ́kọ́ ti dà fà kí ni yẹn ń dá wàhálà alẹ́ láwùjọ so wàhálà kan ló ń dá ẹ̀ láwùjọ ilé ẹ̀ jẹ́ mi ò ní gbogbo ìnáyà ṣòwò ẹ̀ ẹ̀ rówó gan ah, ẹ̀ ti ká ní ayọ́ kí ló fún ẹ̀ gbogbo ẹ̀ gbé rówó gan ṣùgbọ́n ẹgbẹ́ ibẹ̀ ni mo ti fẹ́ rówó gan ẹni so ntọ́ máa ń fa nìyẹn pé àwọn èèyàn ń gbàtàn jẹ pẹ̀lú àwọn àlámà yẹn lọ́dọ̀ àwọn nínú àwọn mítìrì wọn ti gbé tò kalẹ̀ wípé torí pé àwọn èèyàn èyí wọ́n gbé kalẹ̀ nítorí owó wọ́n kàn gbé kalẹ̀ wípé àwọn tó bá wà lè ké kó pírísẹ̀ntì sàtífíkètì fún wọn pé àwọn mi wà dé pé àwọn òbí wọn nílé wọn wò pé ibo náà ń wá gan láti ẹjọ́ yìí náà tí wọn sáà tẹ kò tí àti ẹ ní kankan tó tẹ wá pé àwọn tó tẹ ṣe kíní kan ìgbésẹ̀ òdo ayé pé nǹkan kékeré tí wọ́n parí àròbíà wọn ẹ̀fún ní certificate kó kàn án pé èèyàn méjì àbí èèyàn mẹ́ta wá kó o rí kó gba certificate ẹ̀dígẹ́ náà pé ó parí kan ó pé ó máa tún jẹ́ kí ti mú mọ̀ràn ọ̀pọ̀ ẹ n gbà lọ́wọ́ yín ní bí ó ti rí tó bá ti fẹ́ mọ̀ ẹ̀jẹ̀ padà ni. so gbẹgbẹ́ náà sọ náà ní pé nǹkan tí wọ́n ń ṣe yẹn kì í ṣe kó burú rẹ̀ lákọ́kọ́ nǹkan yẹn kì í ṣe kẹ́nìkan máa sọ pé bídíà ni ìrọ̀lẹ́ nìyẹn ń pa o kó lọ mú tí ààrẹ wa o tóbi ló sọ bẹ́ẹ̀ kó wá àwọn afá kan sọ bẹ́ẹ̀ wá kó sí àfá tó sọ bẹ́ẹ̀ ó sì àgbọ́dọ̀ ní láì lórí àwọn afá kan tó ti ṣáájú lọ ẹyẹ so káwọn èèyàn fún yẹn ní nǹkan tí wọ́n jẹ pẹ̀lú pé èèyàn àṣìb dípò kan màdé ó lọ kọ́ṣẹ́ òun kan yẹn ló kọ́ lóyún yẹn bá bá a dàrú ọmọ èèyàn àṣìb ó lọ kọ́ṣẹ́ kan ó mọ̀ ó lọ skul ó mọ̀ kankan kò ní tó ní kó mọ́ fáwọn èèyàn ló ń jẹ́jẹ́ kò sí nǹkan tó burú ẹ̀ lónìí ẹgbẹ́ ẹnìkan kọ́lé fún yàn ló ń jẹjẹ ọ̀nà pé kíbo ló ti rí gbogbo nǹkan tí ó kan ẹlòmíì ni máa dá sí. ẹgbẹ́ kò sí nǹkan tó burú ní gbogbo eléyìí kìí ṣe ara bídíà ìyẹn ni tẹ̀bdíù máa lé sábì bídíà tì. ní tí èsè bídíà kí wọ́n máa pè bídíà èmi ti ṣe wá sí bídíà tí wọ́n bá gbọ́ tí ò bá tún gbọ́ bídíà yìí rògbò lè gbọ́ nǹkan kan mọ́. ẹ̀dígẹ́ so látara agbọ́dọ̀ ṣe kí ni o agbọ́dọ̀ gbọ́ nǹkan tí wọ́n pè ní bídíà yìí Kama máa pè nǹkan tí èsè tí èsè bídíà ká máa ṣe kí ni o ká máa lọ pè ní bídíà a ní pọ́blẹ́mù bẹ́ẹ̀ yẹn púpọ̀ àwọn kan wọ́n pé lámìyẹ fún alùpùpù sọ lámìyẹ fún àdìgẹ àwọn tó ṣáájú lọ sí ẹ so muhammadu abala muhammadu àwọn àti wọn tu wa lẹlẹ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ pé ẹlẹsùn náà mọ ẹwọn pé nìkan oh, lẹ́yìn gbọ́n ni ojú ẹran sún náà mọ òun lọ bí wọ́n ti rán ni ìyá ọmọ gbọ́dọ̀ jẹ tá sọ bẹ́ẹ̀ fún ẹ kí so gba kíní yẹn ibi táwọn yẹn ti ti wàhálà asilu rẹ kò sí tó burú bẹ pé èèyàn dunnú gbọ́dọ̀ sọ̀rọ̀ fún yẹn ṣùgbọ́n bá a ti ń ṣe láwùjọ wa ó kú ìyẹn ìkórìíra yẹn làwọn fi sọ bíbí díà bá a ti ń ṣe láwùjọ wa nígbà tó àwọn afa ó burú báwọn èèyàn ti ń ṣe aláwọ̀ kan ni pé wọ́n kọ́ fìnnira mú gbogbo àwọn tó fẹ́ ṣèlú náà yẹn ẹgbẹ́ náà ẹ tó bá jẹ́ àbá gbọ́dọ̀ kọ́ máa sọ ibi kò gbọ́dọ̀ sí ìnira fáwọn èèyàn bó ni ẹ̀san owó tá à ń gbà yìí lọ́dọ̀ náà gba owó lọ́wọ́ yín táwọn èèyàn lé yín gbogbo àdó wà bẹ́ẹ̀ gan mọ̀ pé kì í sábà tẹ̀mí lọ́rùn ṣùgbọ́n wọ́n bàtà pẹ̀pẹ́ ìgbà tó àwọn ẹ̀gán náà mú wa igbe ẹlòmíì gan náà fọwọ́ tẹ̀tẹ̀rẹ̀ mu tó ní owó gan tí ò fẹ́ fi lẹ̀ lẹ̀ ẹgbẹ́ tó bá pé àwọn náà fẹ́ achieve pé kárí nǹkan tí ilé ẹ̀kọ́ yìí kó jẹ́ kó jẹ́ nǹkan náà sọ ni pé ilé ẹ̀kọ́ afẹ́ kó jẹ́ pé ilé ẹ̀kọ́ ó jẹ́ nǹkan rẹ pé àwọn ẹ̀ náà ó rí i pé ibi ó dùn kẹ́kọ̀ọ́ ẹlòmíì ò lè wá kẹ́kọ̀ọ́ rúbì wọn ní kó bá dáa tán tó ṣe dáadáa ẹlòmíì ò lè wá kẹ́kọ̀ọ́ tó yóò tún lè gbẹ́sìn ní pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ ààrẹ lọ́jà ni nǹkan náà láti mọ ara wọn wọ̀nyẹn láti mọ sàn ìwẹ̀ náà àwọn òdìbò bùkátà tó wà náà ibi tá láti ibì kan tá a sì mọ̀ pé ó tó wa náà ó tó wa ṣe ó tó wa ṣe àǹkẹ́kọ̀ọ́ kò ní ká gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹgẹ kò sí tó sọ pé ká gbowó lọ́wọ́ àwọn èèyàn nígbà tá a ti ní àǹfààní tó yẹ pé ó tó wa láti ṣe nǹkan tá a fẹ́ ṣe ẹ bá fẹ́ ṣe tàbàrù wá àti kó ṣe so ara bi tí wàhálà wà nìyẹn àwọn èèyàn ò ṣe tán láti sacrifice so àwọn èèyàn ṣe tán láti máa sọ pé bó láti fẹ́ táàpù nǹkan lọ́dọ̀ àwọn èèyàn wọ́n gbé gbàrà bá táàpù kíní ẹ̀ lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀ ọkàn máa wòran ò ní táàpù kan lọ́dọ̀ àwọn èèyàn àyàn ọkàn máa ṣe gbogbo kíní ẹ̀ ló dá wàhálà lẹ̀ solobi ayé gbé bẹ́ẹ̀ ká bẹ́ẹ̀ wà nímọ̀ tájẹ́ẹ̀tì tiẹ̀ ní gbé a agbọ́dọ̀ gbowó lónìí o a yin wọn ni o a rùn wọn ni o a ṣe kíní kan ni o ẹgbà owó àbá ẹgbà owó ẹyẹ kíní tó gbogbo nǹkan tó yẹ kó jẹ́ àmì tó yẹ kí àwọn ibẹ̀ àárá àwọn èèyàn tó pọ̀ gé láti wá síbi ìnáwó akàn ẹnìkan ṣe waasi, waasi yẹn àgbàlérò o, owó gangan lágbàlérò akàn bẹ́ẹ̀ ẹsẹ àjà ṣe wáàsí wá ìtàn ẹgbẹ́ ìjọ yẹn gangan àfi wáàsí lẹ̀ kó jẹ́ kí wáàsí yẹn ó tó bí wákàtí méjì kọ́ ìpínlẹ̀ nìkan ṣe tí ó dẹ̀ ṣe dáadáa káwọn yóò dẹ̀ gbọ́ yé dáadáa so káàdẹ̀ ké gẹ́gẹ́ dáadáa ma máa máa kó àwọn ọmọ àwọn ọmọ gbogbo táìmù ọmọ kékeré ẹ ら90やいったやnígbà náà kẹ ẹ ẹ ara màmá rẹ very very important ó yẹ kó wà ní programu kí important kí làwọn fẹ́ ṣe kí ni wọ́n fẹ́ mú bí ìyẹn ló yẹ kó jẹ́ gáyà nú ẹ̀mí wa kébé àkòrí la fẹ́ gba gbowó wa ó lè lè gba gbowó yẹn lọ́wọ́ yẹn kò ní ṣe wọ́n ló ń pèsè so ibi tá a ti ní pọ́blẹ́mù wa nìyẹn tẹ́yìn bá wò báyẹn ó máa ó máa ó máa wà irritating sí yẹn tẹ́yìn bá wò gan táwọn àgbẹ̀ bá jókòó nígbà tẹ́yìn bá ń sọ wà nímọ̀ ó máa wà irritating sí wa ẹgbẹ́ ẹni sí wa yẹn wà irritating sí yẹn pé àbúrò ah, àwọn ẹni ti ń ṣe báyìí àbúrò àwọn ẹni ti ń ṣe báyìí ṣùgbọ́n torí pé mo àmàlà àárín àwọn kan mẹ́ta tó fi ń gé ni wọ́n ní ẹ tó wọ́n ń rúkọ máwọn èèyàn tó ti ṣe jẹ́sí bí ala àdá tó yẹ sùn lórí àìdá wọn so ó sì tó tó wọ́n sọ àìdá wọn yẹn fún wọn pé n tẹ́ ṣe ikú díẹ̀ káàtó tá a ti bá ti ń pè wọn lákèsì ẹ̀ á tún sí àtúntò sí so a sì ń rí wọn manage a sì ń rí wọn manage wọn òdì náà ti kọjá àná nìyẹn so mùsùlùmí àdèmọ́ ẹjọ́ ọlọ́kànjú à àmọ́ ẹjẹ́ tó bẹ̀rù owó so kò ní kó bàbà sí so àwọn ah, ibi tí wàhálà máa ń wà ó nìyẹn so kílẹ̀ sọ abáyé. ọjọ́ máa ń kálíf lábẹ́ mo bí kura yín wà ní ìkọ́. ẹ ó jẹ́ nǹkan tó jẹ́ pé mi ò mọ ibi tí kinní ẹ ti wá wá. ẹgbẹ́ ṣùgbọ́n ó ti di pé structure tí wọ́n gbé kalẹ̀ lẹ̀ kò sí nǹkan tó burú ní eléyìí pé wọ́n ka kínní fún wọn. àwọn òbí náà àwọn mìíràn àwọn tún wọ́n kà kódà wọ́n tún wọ́n ní kí wọ́n ka bòmí náà kínní gbogbo ẹ̀ máa ṣàdúrà yẹn ò ní <laughs> so àwọn sọ yí pé is like. Ani ọ̀yà nǹkan dá akọ yín ẹja aka fún yín k'aka díẹ̀ bẹ̀ k'aka bẹ̀rẹ̀ kó bẹ́ẹ̀ pé kùránì tá à sọ gangan àti ẹ̀wà kà èmi ò tí ì kankan tó àtàṣe ìgbé bóòlù ti jẹ pé ó kà á ẹ lágbájá náà wà á ẹ ṣe àwọn program kan bẹ ìyẹn ló yẹ kó odidi program nìkan dé fọmọ wà límọ kó yẹ kó program ok ó wà límọ kó jókòó báyìí kóra kó sí fún láàrin mama ẹ̀rí bàbá rẹ̀ gẹ́gẹ́ kó wá sí ibi tó bá wù fún kó sí fún báyìí kó kà hmm. tó bá ti kà tó bá kà dáadáa ọmọ ẹ̀ ti mọ̀ èèyàn lè pa èèyàn lè dẹ́gbẹ́ ìbánsí wa èèyàn ti pa gbogbo pé ẹ̀ka alifila mi èèyàn ti máa parẹ́ èèyàn wà sọ fún wa pé kèé ṣe dandan ní kí wọ́n ka alifa kèé ṣe dandan yìí tó ká yìí tó bá ti mọ̀ ká o ti tán láyé lẹ́sẹ̀ ẹ̀rí sí gbogbo ẹ̀ka èyí náà sọ wà rọ̀ mi ká gbogbo mẹ́ sọ̀sùn mọ́ yẹn náà ó ti wà sọ pé ká bá fi máa pe àwọn yẹn kékeré àbí káwọn sọ pé kíta lọ́rọ̀ wọn ṣe ìwé lẹ̀ so eléyìí yẹn dúró yẹn lè kanú Kùránì kò sí ìdádó fún yẹn lẹ́nu. nọ́mbà tírì. Ah, àwọn tasbih àwọn ẹ̀ṣẹ̀ lórí ìròyìn lè sojú lè ṣùgbọ́n àwọn ọbẹ̀ rẹ̀ àlà àdéjà bíi àwọn sùgbọ́n pé kò dé sọ̀rọ̀ àtàwọn ọlọ́mọ lákàṣà játù yẹn tó fi dé parí yẹn ṣé tẹ̀ máa kí ọ̀hún gbogbo ẹ̀yẹ́ lè ṣe nàbẹ́ ọkàn yẹn wá ṣé ni. alhamdulilayi tó béèrè ní sókè lórí kí mọ́tò dé kí béèrè ọ̀rọ̀ pé à ń ṣe àmì ti ń kù o <laughs> náà ni wípé àwọn afa sọ fún wa wípé nítorí bá ti jẹ́ àwọn àdìkàr ìyẹn ni pé àwọn padà fẹ́ sọ ní òkú afẹ́ sọ ní ìforíkanlẹ̀ o máa ń pọ̀ tí wọ́n máa ń gbà wá ká máa gbìyànjú kó jẹ́ pé a máa pààrọ̀ ẹ̀sẹ̀ ra wọn so ká máa rí wípé eh, ó lálàáfíà ìní nìyẹn tó bá wá lálàáfíà ká máa pààrọ̀ ẹ̀ síra wọn ìmùsùlùmí àbí àlà ṣùgbọ́n kò dúró Rabbal-malaa'ikati wan-nur so gbogbo àwọn kan báyẹn kí ẹ wà rò so kí a máa jẹ ẹdọ́jẹ́ pé a máa para ìsira wọn àwọn àfáà ni pé ó dáa ìyẹn lè kó méjì pọ̀jọ́ mi ìyẹn lè kó mẹ́ta pọ̀ kí n bá rọ̀ yẹn lọ́wọ́ so kí o sì tún máa parí ẹni sí ọkàn onípa rẹ̀ kó parí sí so tí a bá ti ń ṣe síra wọn yẹn kò ní jẹ́ pé àkìkan lẹ̀ láìsí gbogbo ẹ̀ ń ṣe kí ni olófìdí múlẹ̀ àlẹ́ bí náà dẹ̀ máa ń parí sí ìbéèrè mi ni pé lórí lẹ́tọ̀dẹ̀ sí wa pàápàá jùlọ àwọn àpáàdà ń mú oríṣiríṣi wa tó jẹ́ pé àwọn ìmúlẹ̀dẹ̀ tó jẹ́ náà fún náà àwọn tíra tí wọ́n ǹjẹ́ olórúkọ àwọn tíra tí wọ́n kọ àwọn tí tí wọ́n kọ lé àwọn tó jẹ́ pé àwọn. ọ̀kẹ́ ìwé àwọn kan náà sọ níbí yẹ ẹni àwọn kan bẹ pé ńgbà wọn débi ọwọ́ pé ọlọ́run lọ́wọ́ wọn ní kan filẹ̀ wọn ní kan wọn wulẹ̀ níbẹ̀ kan wọn wulẹ̀ níbẹ̀ kí wọ́n ṣe kíní kan ṣé àwọn yẹn ṣé wọ́n ti kọjá ẹnu àlà bí bí wọn ò ṣe bí wọn ò ṣe lè tú nǹkan yẹn lè mọ bí wọn ti lè fẹ́ lórí. mo dúpẹ́ rà mo gbọ́ yín ejú bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ ni mo gbọ́ yín ejú bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ mo gbọ́ yín ejú bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ so alhamdulilayi fana mi wọn ní ìjẹ tia, a tia tí a àwọn tó jẹ́ àwọn mùtẹ́sílà ó wà dáadáa táwọn náà dání tí àwọn ṣùgbọ́n àánú tọ́lọ́wọ́n ọba ṣe fún Islam ó tóbi gan-an tọ́lọ́wọ́n ṣe fún sunna ó náà ni pé <clears throat> tí a ọ̀gọ̀rọ̀ àwọn àáfàá tó jẹ́ mùtẹ́sílà àwọn tó ti yàn síwájú gbogbo ẹ̀ ní ó pẹ́ lọ́ọ̀lẹ̀ padà àwọn kan wà dẹ́gbẹ́ ọlọ́run tẹ̀ ní kí wọ́n tó ní ṣòro so tí a sún náà ọlọ́run bá ní kó tóbi jù àbí tẹ̀yìn bá dé nínú rúurú ibi tó yẹ pé kíní ẹ ló gbi ilẹ̀ ńbẹ̀ kéèyàn lọ yẹra kíní sí ẹ pé ṣíyá okun bẹ̀ ṣèyàn bá wọn tí àwọn tí àwọn ṣe àkúdà ni ṣùgbọ́n lọ́jà pé à ń ta tí a tó máa jẹ́ nǹkan tó kọ́ mọ́ ọlọ́run ò pé kíkiní yẹn ó hàn ní àwùjọ ẹjẹ́ rẹ̀ tó jẹ́ àwọn pẹ̀tẹ́ àdúrà ìbàdàn bá débi kí n lọ gbogbo tí àyìnà máa mẹ́ńṣán rẹ̀ fún bàdé iná bá ń kéwù lọ ọ̀gọ̀rọ̀ rẹ̀ náà lè máa rí ṣùgbọ́n àwọn afá ti lọ kó àwọn tí àyìnà wọn ti dáhùn gbogbo àwọn kíni ọ gbogbo ọ̀rọ̀ tẹ́nì kọ̀ọ̀kan wọn mú wá wọn dáhùn ẹ̀ òun tẹ́nì kọ̀ọ̀kan wọn wọn dáhùn so ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ máa rí tẹ́gbẹ́ máa kà ìgbéwà conversation ni láàrin wọn àti àwọn afá ìsìn tó jẹ́ afá súnà wọn jọ ń dáhùn ìgbéwà dẹ́gbẹ́ lómi nínú wọn ó kúrò nínú mọ́níájú tí ó wà tẹ̀tẹ̀lẹ̀ ó wá bọ́ sí mọ́níájú mi sóbi tí wọ́n ṣẹlẹ̀ bí iná máa ka òkùnkùn tó wà ní mọ́níájú yẹn tó wá fi súnà dàpọ̀ sógbà ń kíní yẹn ó wà dáadáa tí náà tí a. sọ ìbéèrè yẹn lẹ́ẹ̀kejì ni pé alu tẹ̀fọ̀wéèdì lẹ́fẹ̀ sọ àwọn tẹ́ni ẹ̀fí lẹ̀ bá ẹ̀rẹ̀ ebe pé alam <laughs> <laughs> alùtẹ̀fì la máa ń pè wọn àwọn afa òfẹ gbogbo olùsèsì bá wọn ó mọ nǹkan wá ní kítorí pé kí nǹkan ọmọ dìjà ẹja filẹ ó mọ òdodo wá ní ẹ má jẹ́ òdìjà kristian ọ̀nà pé ọmọ pé kristian ti ẹ̀dọ́ bá ṣe ẹ̀dọ́ bá kú yóò wọ̀ náà ọ̀nà pé islam ẹ̀dọ́ bá ṣe yóò wà jẹ̀ náà ọwọ́ adé orí rẹ́díò àbò débì kan ẹ̀wọ́ ẹja filẹ àwọn ẹ̀dọ́ ẹgbẹ́ ẹ̀sìn sẹ́yìn question kan àwọn tó máa ń play radio ìjọ jimá nìkan ni tí bá tẹ̀lé rẹ̀ jáde mo máa ń sábà gbọ́ rédíò lẹ́yìn lẹ́yìn mi gbọ́ rédíò so <laughs> gbọ́ rédíò lẹ́yìn pé tí bá tẹ̀lé rẹ̀ jáde ìjọ jimá tàjọ lọ jimá tó gbé mi lọ ọ̀tàn rédíò tí wọ́n máa ń ròyìn sàkárà wọ́n lè máa play àwọn afá kan lórí rédíò wọ́n máa sọ̀rọ̀ ní ọwọ́ ẹ̀yìn jimá so afá kan nínú àtúnṣe àwọn yẹn náà máa ń sáà ẹ àwọn ẹlẹ́sìn kejì wa ẹnìkan wá fóònù ẹ̀yìn pé sẹ́sìn pé méjì ni oní àwa ni à ẹ̀sìn pé méjì ṣùgbọ́n ẹ̀yìn sẹ́ àsọ́bà kan náà nígbà tí lè dá ẹ bá bínú ẹ̀yìn sọ́bà kan náà nígbà tí lè dá náà ní ìsìlá wọ́n ní orí eléyìí ẹ̀dùn pé ń tiẹ̀. ó dúró rẹ̀ mọ́bì kékeré pé mo ti bẹ́ẹ̀ ẹ̀sìpẹ́sì ẹ̀ ní mo kékeré so látara bẹ́ẹ̀ ni pé èyí èyí fi ẹ̀dígẹ́dẹ́ èyí sọ pé ìjọba jódodo kí wọ́n gbé torí pé yóò fàjà yóò fà á kíni kẹ̀kẹ́ wọn ni ẹ̀yẹ ká kíni o ẹ̀ mọ̀ ìwúlẹ̀ jà á jà ìtẹ́ tó bá ṣe fún nǹkan báyẹn náà ní ti ń ṣe yẹn burú gan dáhàfà sókèlè yẹn ló fi jẹ́ káwọn afá sọ pé èyàn náà kì a gbọ́dọ̀ nígbàgbọ́ sí i aláwọn afá tí wọ́n bẹ̀rẹ̀ fi náà ṣe tẹ̀fọ́ ẹ máa jẹ́ àmọ́ sọ pé wà lọ ara nígbà tó ti ń dìjà láàrin wa so mọ́sá burúkú ni téèyàn gbọ́dọ̀ máa mú so ìtò bá mọ̀ ní kò ṣàlàyé ní kankan nígbà téèyàn lo fọ́múlà ni ó sọ tó mọ̀ ṣé ibi ló wà níní àbí ibi ló wà wà ní ẹ̀jẹ̀ àfilẹ̀ ìtò bá yé wọn náà ṣé kí ni o sọ ká yé so látara bẹ́ẹ̀ sókílẹ̀ náà. Eh, àwọn olùkọ́ kan tó jẹ́ wípé a máa pè fẹ́fẹ́ àwọn míì gan bẹ tẹ́lẹ́pẹ́ yorùbá eléyìí olùgbìyànjú nínú àgbà lápẹ̀júwe bí Abdulrasheed ẹ̀mí Abdulrasheed tí wọ́n tún wá lẹ́nu mi ẹ̀mí ọ̀tún dé gbà náà kì í ṣe Abdulrasheed o Rasheed ni bó ni ìyẹn ti dá àwọn orúkọ yẹn alákọ̀ọ́kọ́ yìí ẹlẹ́ẹ̀kejì àmín. àmín. ní pé ó dàbí pé mo fẹ́ sọ pé kẹ́ bojú àánú wò ní pé àwọn nǹkan tá à ṣe náà fáfàní ara wa àmọ́ ẹ̀sẹ̀mù ti ń bọ̀ lọ́kàn ẹ ti sọ wípé eléyìí náà yóò wà nínú ẹ̀sẹ̀ ìgbéwálé lẹ́yìn tó sì jẹ́ pé lẹ́yìn bá wọn gbé eléyìí ló máa gba àwọn sẹ́mi tí àròbílẹ̀ rẹ̀ tí ò bá mú yẹnyẹnyẹ ó súnmọ́ kó jẹ́ pé àròbíà wà náà ni ó sì mú ìyẹn wá rè eléyìí ó ti ń gba àwọn nǹkan ní ilẹ̀ lọ́wọ́ èèyàn lánàá nígbà táwọn afá yìí tán gba ẹ̀ẹ́dẹ́rà kó ló jẹ́ bóni ọpọlọdé yẹn náà ń ta ní òjè lẹ́wọ̀n. ìbéèrè náà méjèèjì. sáré máa dáhùn alákọ̀ọ́kọ́. naam so ìbéèrè yẹn alákọ̀ọ́kọ́ òun náà ní gẹ́gẹ́ bí abdulrasheed rasheedu àbísí àpèjúwe wípé nǹkan kan wà tí àwọn àfáà máa ń ṣàlàyé tó jẹ́ pé wọ́n máa fi ràn wá lọ́wọ́ irú nísìnyí báyìí ẹni tó jẹ́ bàbá fún bàbá bàbá ànábì òun jẹ́ Abdul Muttalib ntí ń tẹ̀ ń jẹ́ ni pé yẹn jẹ́ Abdul Muttalib ni pé ẹrú fún ẹni tí ń jẹ́ Muttalib òun ló túmọ̀ sí lábùsùn yẹn dẹ̀ nìyí ó lè ṣe kí ni ọ ó lè sọ yẹn di kékeré kí ọ tẹ́yà bá fi lè ní kí ni ọ àkọsídù wípé ẹrú tí ó jẹ́ pé lọ́dún yẹn dẹ̀ni òbòdíyà yẹn ni abdullahi lẹ́yìn kéèyàn máa jẹ́ àbí kéèyàn sábìtì sí ọkọ̀ kan ní ọkọ̀ ọlọ́run ṣùgbọ́n nǹkan tí wọ́n bá sọ lẹ́ẹ̀lẹ̀ tá a bá wá pè àwọn àfáà ń sọ fún wa nígbà míì pé kò yẹ sọ èèyàn di kèfèrí ẹgbẹ́ ẹni sẹ́yìn nǹkan tó bá sọ nígbà míì tá a bá ti láníyàn tó débi kíni o tó dénú kíni yẹn kò wá ní ṣe kíni o kò ní sọ èèyàn di so ìkáyà tó lè kúfúrì lẹ́yìn sàkúfúrì àwọn lẹ́yìn sàtìkúfúrì so èèyàn kan sọ wípé ẹnìkan ń sọ̀rọ̀ nípa bóyá ó sọ pé jésù ọlọ́run àbúrò jésù ọmọ ọlọ́run mo wá sọ wípé mo wá fẹ́ mo wá relate ẹ̀ mo rìpọ́ọ̀tù nǹkan lẹ́nu yẹn sọ̀rọ̀ ni ma report mi ò bẹ̀rẹ̀ ṣe tó bí mo ti fẹ́ rìpọ́tù yẹn ò tí ì ṣe tó èèyàn sọ kínní ẹ̀ jáde so jésù ọlọ́run ni sọ́sẹ́ gbọ́ létí <coughs> ọ̀gbìn mo ti sọ́ ní sí ma <coughs> gbogbo mo ti sọ yẹn so àwọn gbólóhùn yẹn ò sọ yẹn di kínní o gbéyàn sọ nǹkan kan tó yẹ pé ó mú tuma kú ìdààmú kò sọ yẹn di kínní o kò sọ yẹn di káfíọ̀ àbẹ́yẹ̀sọ pé ẹ̀wò bí wọ́n ti máa ń ṣe nìyí tí wọ́n fẹ́ sin òòṣà wọn ẹtùkẹ́ ẹni sẹ́yìn wọ́n wá sí báyìí wọ́n wá pojú bolẹ̀ sí iwájú òòsà wọ́n wá máa tọrọ dáhùn tó gbọ̀ngàn tí mo ṣe ẹ kò sọ pé <laughs> mo wá ti di kíni ọmọ rẹ so nǹkan náà lẹ́gbọ́n ti ṣáájú wa lọ tí wọ́n ti sọ àwọn kíní yẹn lẹ́ẹ̀lẹ́ sọ tá a bá ti nígbàgbọ́ sí nǹkan tá a ní nígbàgbọ́ tá a wá pé kíní yẹn ò ní ní wàhálà ló jẹ́ pé àwọn náà kà àbúrọ̀ṣíd àbúrọ̀ṣíd àbúrọ̀ṣíd àbúrọ̀ṣíd ẹgbẹ́ ẹni sí báyìí à ní máa dààmú wọn torí pé kíni ẹlòmíì ṣùgbọ́n tá a bá ti gbọ́ yé òun lè sọ pé kíni rọ̀ṣíd ẹdíkẹ́ rẹ̀ ọ̀dọ́ gbọ́dọ̀ sùpẹ́ ọ̀nà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kan fílẹ̀ máa lọ gbé gidi ṣùgbọ́n ẹ máa ṣàlàyé fáwọn èèyàn àwọn gbà pé orúkọ lásán ni pẹ̀lú nísìnyí nínú àwọn tó jẹ́ ọlọ́run jẹ́ hakeem nínú àwọn tó jẹ́ àwọn sọ̀rọ̀ abáyé jẹ́ hakeem lẹ́bí ò sọ yí pé ẹnìkan máa sọ ní kí ni o Abdul Hakeem ìkáyàtú lábùsì lásán ni àná ìdánilẹ́bí so clear ní sinmi báyìí so kò wá kíní yẹn wà bẹ káwọn afa ṣàlàyé so kò ní ma jẹ wàhálà ká má fi sọ ọ di wàhálà láàrin ara wa igbe a ah, ìwọ tó ń gbé abrọsíìdì ó mọ pé òdìdí ní ọ̀nà ọ̀sẹ̀ kíní kan báyìí àtàwọn afa ní Saudi tẹ ẹ bá dọdọ wọn ẹ máa ní abrọsíìdì ló jẹ wọn ò tiẹ̀ ní sí wáàsí fún ọgbọn pé kí ọlọmọ jẹ rọṣíìdì tí wọn ní wọn bẹ gbé ọjọ́ ìwé ní abrọsíìdì tààt <laughs> tó gbé kí o ní àníyàn rí gbé kí ni ìṣtìhádùn tìrìmìsì yẹn ni pé gbọ́ pé rasheed wà ní ọkọ̀ ọlọ́run ẹni yẹn ni sẹ́yìn táwọn kan sì ti gbà tó nǹkan kó gbogbo ẹ̀jọ́ sínú àdìs tó fi ṣe ìdẹ̀rọ̀ jùmọ̀ inú àdìs rẹ̀ so irú ẹlẹ́yìn o pẹ̀ kó mọ bẹ̀t a lè mọ sàlàyé ẹ̀ ní bẹ̀t àwọn kọ ẹmu sàdé fún bẹ́ẹ̀ tó bá dọ̀la náà nínú àwọn ninety nine names àwọn kọ tí ò sí tó yẹ pé òkè sorúkọ ọlọ́wọ́ ọba tó wà ń bẹ mo máa bá a kọ sí i ìbìbí so àmọ́ pé àwọn ọkọ eléyìí làwọn afa sọ pé kò sí nínú kí ni orúkọ ọlọ́dún àná ti náà ni so orúkọ àmì ẹlò pọ̀ dá máa ń pè é láàrin ara wa ó yàtọ̀ kọ́ wà lọ́dún ara kan kíní kan Muhammadu kíní kan so àwọn dáhùn àṣàbìtì Muhammadu sibiti Muhammadu òṣàbìtì lọ hmm. so <laughs> so o ti kọ́ wà lọ́dún ara náà so a fi gbogbo eléyìí wọn lẹ́yìn oníṣẹ́ ká máa ṣe máa dààmú ara wa so ètò jẹ́ ẹlẹ́ẹ̀kejì. ní kí ni ìgbà wo ló dáa jù kéèyàn máa ṣe. wọ́n ní ìgbà wo ló dáa jù kéèyàn ṣe àdìkárù ìrọ̀lẹ́ àwọn àfáà òun náà tó wọ́n gbà yìí pé ti sọ pé bukratan wa asila òun náà ni àwọn àfáà ti gbà wípé àsìkárù yìí ó máa bẹ̀rẹ̀ látẹ̀yìn asri títí tí ó fi di àsìkò tí ìṣáì tó lọ tán ní òru so àwọn kan náà yẹn wọ́n lè ṣe kọ̀dọ́wù rẹ̀ ní òru ṣùgbọ́n táìmù tó jẹ́ pé wọ́n pè ní bukratan wọ́n àṣìlè òní látẹ̀yìn asri òun náà ni wọ́n ti sọ títí àsìkò tí asọ́lẹ̀ kan ní twelve thirty ní òun ìbéèrè ló ń sọ pé a gbọ́ pé tàhíyà tá a máa ṣe ká tó sálámà rẹ pé ó pé méjì pé wò ló dáa ó pé méjì. Okay, uh, okay, wọ́n ní uh, uh, àtàyíyàtúlélá àzákìyàtúlélá àtọ̀yìnbádùn sàlámù àlẹ́kà. So lóòótọ́ òun náà ní pé wọn ò sọ pé pé ó ju méjì lọ. Bí ẹbí àkàdáfà bí ilẹ̀ kan náà ni àwọn rìwàyàt òun ló wá ṣùgbọ́n rìwáyà àti àtẹ̀yẹ́tù lè láì so àtọ̀yẹ́bàtù sọ̀làwàt asalaamu alaykum, ayo anabi ìyẹn ò ní bí àtẹ̀yẹ́tù lè àtẹ̀yẹ́bàtù lè àsàkíyàtù lè láì ìyẹn ni ò àwọn kìíní yẹn so ibi tó wá ti wá di kìíní nìyí ni pé àwọn àfa àwọn ọmọ tí wọ́n ti wá gba àwọn rìwáyà yẹn wá wọ́n fẹ́ sọ pé rìwáyà wo ló wà arújáhù so rìwáyà ti ètò amáǹkà yẹn ẹ Umar bin Khattab òun ni ó gba rìwáyà yẹn wá orí mímbàrí ló lè fi kà fáwọn yẹn lè jimá tó ní azakiyatu lillah tó lè fi jẹ́ pé ṣéwù sọ́ọ́lù sẹ́mi ni pé àwọn ìtàwọn mú táwọn nù ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn àfa òun ni wọ́n sọ wípé Eh, tẹ̀yíyà Abdullahi bin Mas'ud wípé òun náà ni mo rẹ̀ pé àwọn ọ̀rọ̀ kan tó wà ní abẹ́ tẹ̀yíyà yẹn náà èmi ò lè mọ̀ tí wọ́n sọ ní sọ́mọ́ àgbà lásìkò so pé làwọn mú so ló fi jẹ́ pé àwọn àfáà nígbà míì àwọn máa mú gbẹ̀gbẹ̀tì méjèèjì yẹn náà òun náà lọ jẹ́ nǹkan tó ṣe wípé èèyàn lè mú kanu méjèèjì tó bá ṣe kan kó tó ṣe kejì ṣùgbọ́n táwọn afáà ń sọ ọ̀rọ̀ mọ̀ lásán ni gẹ́gẹ́ eléyìí so kò jẹ́ pé kí wọ́n wá da ìkànnì àwọn mìíràn tún wà náà tí àwọn sọ́ábà náà tún sọ ṣùgbọ́n rìwáyà máa ń wà àsọ ù ìdẹ́mẹ́ gbé rìwáyà kan lálàáfíà oríṣiríṣi àwọn kọ̀rọ̀ yìí nìlọ máa fi sọ pé rìwáyà kan ju rìwáyà kan lọ tí a sì lérò náà la fi sọ bẹ́ẹ̀ láìpẹ́jú ẹni sìn báyìí ká rí i pé àwọn àfáà tí wọ́n máa ka orin yìí tí wọ́n ka orin yìí tẹ̀gbọ́n àwọn náà ka orin fún wa wọ́n ka orin yẹn wọ́n ka níjó ni wọ́n ka àwọn àfáà tí wọ́n máa orin yẹn wọ́n wá gba orin yẹn wá ní ẹnìkan fẹ́ gbà ó wá gbà lẹ́nu títí wọn ẹnìkan náà tó wá fẹ́ gbà ó wá gbà lẹ́nu ẹnìkan nínú kíláàsì tó yẹ pé kò ka orin yẹn rí fún wa rí ẹni kẹ́ni kò ka rí kò ka fún wa rí àwọn ènìyàn ó ti kà bẹ́ẹ̀ mẹ́ta mẹ́ta ó wá gba orin yẹn lábùsù orin yẹn wá fẹ́ yàtọ̀ síra wọn tí a ní wọn náà kọ̀ dámọ̀ nínú ẹ̀ wọ́n sọ pé ah àbá eléyìí wọ́n dàgbé tiẹ̀ ó fẹ́ ṣe kí ni ó fẹ́ ṣe àwọn kankan wà dáa fún wọn sọ pé ọ̀rọ̀ kéde pé a kàn fi wo bẹ́ẹ̀ náà ni kéde ọ̀rọ̀ kan ju àwọn eléyìí wọ́n ti hàn kan lọ́dọ̀ àwọn bú àpẹẹrẹ àfa ìpọ̀ wọ́n ṣe kínní kan tó nǹkan tí wọ́n bá gbà wá ó máa ṣe kínní o ó máa fi lágbára díì. sáájọ lórí àtàyẹ asalaamu aleyka ajo anabi àwọn kan sọ pé asalaamu ala anabi. ìjọba ní ìfẹ́ sọ náà lẹ́nu ẹgbẹ́ mi sí náà ẹgbẹ́ kí n sọ náà. so asalaamu aleyka ayú anabiyu wa rahmatullah so àwọn ní àti sọ pé asalaamu aleyka asalaamu ala nabi so wọ́n gbà pé Ibn Mas'ud sọ yìí pé lẹ́yìn ìgbà tí anabi kú tán àti sọ pé asalaamu aleyka màá sọ pé asalaamu ala nabi ṣùgbọ́n afa kò sí nǹkan tí wọn ò kì í sábà ṣàlàyé fún wa wọ́n ní ibùdó ibùdó abúlé Ibn Mas'ud ibùdó ti rọrọ yẹn kò sí ní àwọn ẹgbẹ́ criticize ibùdó kí ni o tóbi tó nínú mọ̀ ó lè kó segin tó wọn kìrìtìsẹ ibo ló ti rí ọ̀rọ̀ yìí pé sànàbí lọ sọ fún wa yìí pé wàá tó ń bá kú tán sànàbí lọ sí wọn chéǹjì ẹ kò jẹ sí wáàyí lẹ́yìn kí ni o lẹ́yìn ànàbí sàbí wọn gbé ẹbọrọ yẹn ọ̀rọ̀ abdul masud ni sàbí yìí jẹlẹ ẹgbẹ ìlọrọ rẹ ṣùgbọ́n àfa kò gbà rárá ibi àsámà alẹ́ òní oní sọ ká òtò kù tí wọ́n bá sọ àsàlámù àlà nabi. ọ̀rọ̀ yẹn ọ̀yẹ́ kọ́ alẹ́ tẹnu ànàbí sọ lóòótọ́ ni kò ní mú kàn lífu ẹ̀nà kan ọ̀bẹ àwọn ọ̀gbọ́rọ̀ yẹn ni bẹ́ àwọn ọ̀bẹ akọ̀dọ̀dọ̀ wọn ẹ̀gá bẹ́ẹ̀ bí Masudi nìyí bodi kírun nìyí ọ̀gbà tó bá fẹ́ rúkú bodi kírun tó fi kú nìyí sọ rúkú tó kọ́kọ́ wá nìyẹn kó lè gbé rúkú àgbọ̀wọlé orí kìíní wà mẹ́ sọ àwọn ọmọ kéwòn rẹ̀ wọ́n lókè bí wọ́n ti ń so ní ẹkọ kọjá pé kò sí mistake ní kínní so in tó wà ń bẹ tó ń gbà nínú àyẹ̀bí ni asalama aleika inú àwọn rìwáyà wọn tó kù ọ̀rọ̀ tó sọ yẹn ní ìsinmi àwọn bọ̀dọ̀ sọ pé ibo lọ̀rọ̀ yìí ti wá kò sẹ́ni òbí challenge <coughs> wọ́n challenge yẹn igbe ibo ní kínní ti wá igbe asama aleika torí pé tàòkì fíyù ó nẹ̀sìn bó bá ti wá ni ọ̀yọ́ pé eh, ànábì òsínwájú ànábì ògbó bí tó bá wà ní kí ni o ní eh, àṣàrà tó bá ṣe fún òun yóò máa ṣe kí ni o yóò máa bá òun àṣàmù alẹ́ kàlí kí ìbàdàn àbí wọn wájú yẹn báyìí tẹ́yìn sálámù sí i ẹ̀dígẹ́ ni sẹ́yìn àṣàmù alẹ́ nàbí jì onígbàdàn pé ó jẹ́ kí ni o gáyì so clear ní sinmi báyìí so káwọn ẹni ẹni wọn lọ kírun ẹgbẹ́ kò jìnnà síbi sàrẹ́ àná ìṣẹ́ni máa kírun sínú bí mọ́sálásí àná mi sí àsámà àlékà ní àwọn àwọn àníkí ní. so látara bẹ́ẹ̀ àwọn apá kan wọ́n lè gbọ̀rọ̀ yẹn wọlé kó sọ pé nǹkan náà bíláàbí mọ̀ sí òdì sọ báyìí báyìí ni ìsábàlá nàbí. àwọn apá kan wà ní pé àwọn èlé sáré nípa apá ni mo àkíkù so wọ́n sì ta àkíkù ọ̀rọ̀ wọ́n sì ta àkíkù ọ̀rọ̀ so wọ́n sáré gbọ̀rọ̀ yẹn wọlé so lókè sẹ́ pé kì í ṣe gbogbo ògbà tá a la máa ń sáré òdì nǹkan tá a bá kà ẹlòmíràn rẹ kọ̀ máa ju pé Imam Malik sọ báyìí ó jẹ́ ti sọ di ẹ̀rí ayé ah, Imam ló sọ ah, kí ló fẹ́ máa sọ ṣé Imam Abu Hanifa ló sọ kí ló fẹ́ máa sọ ṣé bó ni ẹlòmíràn mọ̀ ju bẹ́ẹ̀ lọ tẹ́nìkan bá ti sọ kankan báyìí ẹlòmíràn ti sọ di pé ó ti di kí ni o kí ni yẹn gbọ́dọ̀ di ẹgbẹ́ ló jẹ́ pé àwọn afa àti máa sọ̀rọ̀ pé nípa mọ́jábù àwọn sọ̀hábà kọ́ọ̀lù sọ̀hábì yìí wọ́n níbi ẹtí wọ́n ṣàlàyé ó ní ujà ni ṣùgbọ́n ó ní kí ni ó láwọn ṣùrùtù tó wà bẹ́ẹ̀ lọ ní kí tó tó jẹ́ pé a gbọ́dọ̀ máa sọkọ̀ á sínú gbogbo àwọn afáàwá náà tí wọ́n ń sọ gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ fún wa kò sí nínú wọn náà tí o fi ṣe mistake ibẹ̀ ló ń ṣàlàyé fún wa nìkan gbà mí kò sí tí o fi ṣe mistake nínú wọn kò sí ẹjọ́ yẹn bẹ́ẹ̀ kí ni o ibẹ̀ lóbi tó jẹ́ afáàgbà ọlọ́run tẹ̀yìn kan kékeré báyọ̀ lè fi ṣe mistake ṣùgbọ́n àwọn afẹ́ sọ pé tó jẹ́ afáàgbà yẹn àwọn afẹ́ máa ṣàfihàn pé kò lè ṣe mistake rárá ká ṣe mistake lára nǹkan tí ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ sọmọ èèyàn ni láyé ìní ń tọ́ka kù sùúrù ẹnì kọ̀ọ̀kan wa ẹ̀dígẹ́ ní sinmi so kákan máa rẹ́dì láti máa fẹ̀mí ara wa lẹ̀ tó tó bá ti lè mú mọ́déàbù ẹ̀dígẹ́ ní sinmi tó o bá ti ní ìlànà kan ìlànà tó o bá ní kó o tó máa wá ọ̀n wá ẹ̀rí o dẹ̀ ní ìlànà kan ìlànà yẹn ló fẹ́ establish o ò ní tẹ̀lé rí o ìlú táwọn afa sọ nìyẹn o ti ní ìlànà kan ó ní ìlànà mo fẹ́ pe kínní yìí níbi díà ẹ̀rí ẹ̀rí rẹ̀ ọ wá fẹ́ ṣe báṣu nítorí bẹ́ẹ̀ pé náà lọ́mọ ṣe kí ni o lọ́mọ ṣe lọ́mọ ṣe lórí tọ́ba rẹ̀ nìkan ara eléyìí ọ̀sán dáadáa eléyìí ọ̀sán dáadáa eléyìí ọ̀sán dáadáa eléyìí ọ̀sán dáadáa nítorí ọbẹ̀ sọ iná ìdáhùn sọ ah, eléyìí ah o ti pin bidia wọ́n fẹ́ sọ nítorí ọbẹ̀ sọ ni wọ́n bídíà ò gbọ́dọ̀ pin so tó ah, ara ara o ò ní wo kíní yẹn o ò ní lè fi ojú ẹyẹ ojú tẹ kó fi wo èèyàn ní fi wò mọ́ yẹn ló fi jẹ́ pé bá a ti wọ́n kọ́ wà ní àbájọ máa kéwù o ò tí ì lè sọ pé wọ́n fẹ́ máa sọ kankan kókó lọ máa kà ní fún àwọn tí àgbà máa ka àwọn tí àpẹ́pẹ́pẹ́ ni o àwọn tí àdáyọ̀ náà yẹn máa gbé káàkiri wọ́n kàn lè mo já ládùúgbò àwọn tí àkékèké ni tí à ńlá ńlá táwọn afáàdì ṣàlàyé nǹkan ó wà ṣùgbọ́n nígbà pé ìwọ̀nba kálíbà lé ní ìwọ̀nba náà bá ti ń ka tí à àríkà náà àfa sọ kámúmọ sáré máa máa sọ wípé kò sọ̀rọ̀ míì mọ́ ọ̀rọ̀ kan tó wà nìyí wọ́n kọ́kọ́ máa ka gbogbo ẹ̀ náà máa ka gbogbo ẹ̀ kí wọ́n náà dẹ̀ dẹ̀ làákàyè rẹ ìmọ̀ yẹn mọ̀ mú orí àwọn tó lọ ka tí à ń gbà ní orí ni wọ́n ti mú mọ̀ wọn ò mú láti lẹ̀ lẹ̀ ìmọ̀ lọ́yẹ̀ lẹ́gbàá tí ń kọ́ wa yìí àwa fún wa límọ̀ yẹn láti ìbẹ̀rẹ̀ ni bí ìbàdàn yẹn fún yẹn fẹ́ jẹ́ kó o mú tí yẹn ó rí mú dáadáa lẹ́yìn àwọn òkìsàrí gbogbo nǹkan dáa kéèyàn ó mọ̀ yẹn lèèyàn máa mọ̀ wàá mọ̀ gbogbo àwọn kọ̀ wá yìí tó yẹ kó o mọ̀ kọ̀ wá yìí tó yẹ kọ̀ wá yìí tó àwọn afáàn láti lè fi yanjú nǹkan ẹlòmíì ó dẹ̀ sí lónú wọn ẹlòmíì ó lòdì òbí sáìdì ara rẹ̀ so fún ẹni wọn náà ló mọ̀ mọ̀ ọdún bá kadú bá kẹ́lé ọdún wọn gbẹ́ngàn ọba ní kíní yà lọ́wọ́lọ́wọ́ ò lè ṣe kankan ó máa ṣe tẹ̀kílíìdì ní tí yóò fi kú ìyá ọkọ máa sọ pé eléyìí ló gba eléyìí ló ṣe kíní eléyìí ló ṣe eléyìí ló ṣe nítorí wọn máa ṣe tẹ̀kílíìdì yóò fi kú so ká gbìyànjú ká ní ẹ̀kọ́ yẹn kẹ́kọ̀ọ́ yẹn kọ́kọ́ dúró náà tí yẹn bá lẹ́kọ̀ọ́ yẹn ló bá dúró kò sí wàhálà kankan ó ṣàlàyé nǹkan yóò yí àwọn èèyàn so kò mí gbé àfa kan ní gbogbo gbogbo gbogbo ká ní pé afa kan ní o máa right lọ rárá kò lè rí bẹ́ẹ̀ ẹlòmíì ò right ẹlòmíì ò ní right nítorí wọn náà bá mọ àlọ́ fi sàlàyé gbogbo ẹ̀ so ẹ jẹ́ mi. ìbéèrè tó gbẹ̀yìn sọ pé ǹjẹ́ a lè gbé jíǹjìn sínú yàrá. díngí díngí. díngí ṣé dín. ẹ díngí ni ọkọ mo jí gí wọn ṣe mistake ni. sáwọn pé díngí. díngí mìíràn mìíràn mìíràn mo ti mọ̀ pé èmi náà ti sọ ó sì nǹkan tó burú nípa pé kéèyàn gbé mírọ̀ sí inú yàrá àwọn tó jẹ́ tó ṣáájú lọ nínú àwọn tó jẹ́ àwọn àwọn tó yẹ kí wọ́n bá mírọ̀ wà tí wọ́n ń wo mírọ̀ so wọn dẹ̀ sọ fún wa pé nǹkan kan ni ó ṣẹlẹ̀ ń tó jẹ́ gidi so bẹ̀bẹ̀lẹ̀ fáwọn yẹn sọ pé wọ́n àtàṣì ọ̀rọ̀ bíi jínú mọ́ gbogbo láti ẹtí ìmọ̀ òdì kíkan lórí fóònù àwọn fóònù báyìí gan. kò sí èèyàn níbẹ̀ kò sí èèyàn níbẹ̀ sọ pé òní wo kankan tó ṣe gíláàsì. akọjá lẹ́gbẹ̀ẹ́ mọ́tò tí wọ́n kò yẹra wọn kò báyìí àwọn wíńdò tá a ṣe inú ilé ní ìsìn gan àríra wa nù ẹ. bẹ́ẹ̀ni omi omi omi kẹyàn bù nù náà bó bá ti ń fún bẹ́ẹ̀ ló ó bẹ̀rẹ̀ pé kò sí ìyọ̀dọ̀ burú bẹ́ẹ̀ ṣùgbọ́n obìnrin ni ó dàbẹ̀ gbé gbogbo àwọn kìíní ń fẹ́ àtàwọn ọkùnrin tí wọ́n ṣe ń wáyà wò. ìyẹn ò